the Lord. Ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ìgbà àdúpẹ́ àdúpẹ́ bàbá ní gbogbo ọ̀nà ẹ mà ṣe o bàbá a fi ọpẹ́ fún Olúwa àwọn Olúwa nítorí àánú rẹ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ dúró láéláé ẹjá lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tí ó wà ní àtiwá ọlọ́run tí à ń ké pè ní gbogbo ìgbà tó sì ń gbọ́ àdúrà wa àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọba àwọn ọba ó ṣe olúwa àwọn olúwa gbórúkọ yín gáyìn lógo fún àánú tí a rí gbà fún àwọn agbára tí ẹ fi dìwà mú àdúgbò tó pé tá a ṣe ń ké pe ẹ ọlọ́run ní gbogbo ìgbà ẹ ọlọ́run gbọ́ tiwa àdúgbò tó pé ẹ jẹ́ ká gbàgbà nàdúà lórúkọ jésù kristi olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa lórí ọmọ adúpẹ́ lórí aya dúpẹ́ lórí ẹbí wa gbé ọ̀gá lórí iṣẹ́ wa ìyọ́lógo ọlọ́run tó ń paramọ́ ọlọ́run tó ń já lọ́re tó ń já bọ̀re ọlọ́run tí ò jẹ́ kí orí wọn gbàbọ̀dẹ̀ agbé ọ̀gá ìyọ́lógo olúwa lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa fún gbogbo àwọn ìrìn àjò tí à ń rìn torí pé ẹ̀yin ọlọ́run ẹ̀ ń bá wa rìnrìn àjò náà lórúkọ jésù olúwo ṣeun gbọ́ ọpẹ́ wa olúwa gbàyìnwó olúwa jésù kristi olúwa wá ẹja gbàdúrà ẹja sọ fọ́nà pé olúwa lálẹ́ ìwà bá ayé mi pàdé jẹ́ kí n rí àánú gbà olúwa fi àánú bá ayé mi pàdé olúwa ṣí ilẹ̀kùn àánú fún mi inú àdúrà tí alẹ́ ẹja gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ọlọ́run tó pọ̀ láàánú olúwa fàánú bá wa pàdé lálẹ́ yìí olúwa ṣí ilẹ̀kùn àánú fún wa ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù járí àdógbà járí àdógbà járí àdógbà à ń kẹ́kọ̀ọ́ lálẹ́ yìí lórúkọ jésù olúwa ṣí ilẹ̀kùn àánú fún wa yes baba jésù jọ ṣí ilẹ̀kùn àánú fún wa járí àdógbà lórúkọ jésù járí àdógbà lórúkọ jésù járí àdógbà lórúkọ jésù olúwa ṣàánú fún wa fàánú gbọ́ tiwọn olúwa fàánú gbọ́ tiwọn olúwa jésù kristi olúwa wa ẹja lọ síwájú ọlọ́run ká lọ bẹ̀rẹ̀ fún ẹ̀jẹ̀ jésù pé kí jésù kó fi ẹ̀jẹ̀ rẹ̀ sọ wá kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi ya àdúrà wa gan talẹ́ yìí kó fi ya sí mímọ́ tó bá ní gbogbo àmì kámi lára wa tó bá ní gbogbo ọwọ́ kọ́wọ́ lára wa tó bá ní gbogbo ọfà ọfà òkùnkùn ọfà ọ̀tá lára wa ẹ jẹ́ gbàdúrà pé olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ ti jáde lára mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù a bèrè fún ẹ̀jẹ̀ yín ẹ̀jẹ̀ Jésù olúwa fi wẹ̀ wá yes ẹnì kọ̀ọ̀kan wa olúwa dẹ ẹ̀jẹ̀ lé wa lórí olúwa fi agbọ́dọ̀ ẹ̀jẹ̀ rẹ sọ wá di mímọ́ tó bá ní gbogbo àmì káàmì lára wa ẹ̀jẹ̀ jésù kó wọ̀ dànù olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù bàbá jésù fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù bàbá jésù yà wá sí mọ́ ìpéjọ pàdúrà yìí olúwa fi ẹ̀jẹ̀ rẹ yà sí mọ́ ẹnì kọ̀ọ̀kan wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ sọ wá di mọ́ tó bá ní gbogbo àmì káàmì lára wa ẹ̀jẹ̀ jésù kó ṣì dànù àìkọ́ bá sáfọ́ jíríkà pólíà àmì ogun lára wa àmì ọ̀tá lára wa lórúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ jésù kristi olúwa wa a gbàdúrà a sọ fọlọ pé olúwa lé àjèjì jáde gbogbo àwọn ẹ̀mí àjèjì tó ti darapọ̀ mọ́ ayé mi gbogbo àwọn ẹ̀mí àjèjì nínú ilé tí mò ń gbé gbogbo àwọn ẹ̀mí àjèjì ganu àgọ́ra mi olúwa fínà mọ́ wọn kó tì wọ́n jáde ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ìwà àjèjì ẹ̀mí olúwa bọ̀ wí yes olúwa ti jáde ti jáde ti jáde ti jáde ti jáde ti jáde ti jáde ti jáde ti jáde yes olúwa bọ̀ wí àjèjì ẹ̀mí àjèjì nínú ayé wa olúwa bá yín wí asá ti pọ́ pé àyà yóò pa àwọn àlejò wọ́n á sì fi ìbẹ̀rù jòjò jáde láti ibi kọ́lọ́fín wọn gbogbo ẹ̀mí àjèjì nínú ayé wa nínú iṣẹ́ wa lórúkọ Jésù ẹ jáde ẹ já olúwa tì jáde ẹja gbàdúrà yẹn olúwa ti jáde ti jáde ti jáde ti jáde ẹ̀mí òkùnkùn lára mi olúwa ti jáde àwọn ẹ̀mí àjèjì àwọn àlejò àwọn àlejò ẹ̀mí àwọn ẹ̀mí tí ń kó ogun wọnú ayé ẹni olúwa tì wọ́n jáde àwọn ẹ̀mí tí ń gbàbọ̀dé ogun fún ayé ẹni olúwa ti wọ́n jáde àwọn ẹ̀mí tí ń gbàbọ̀dé lórúkọ jésù olúwa tì wọ́n jáde gbogbo ẹ̀yin ẹ̀dákẹ́dá nínú àgọ́ ara wa nínú ilé wa olúwa bá yín wí lórúkọ jésù olúwa tì wọ́n jáde olúwa dáná sun wọ́n ẹ̀mí mọ́ ta ọlọ́fà jésù kristi olúwa wa ẹ gbàdúrà ẹ jẹ́ sọ fọlọ́pọ̀ olúwa lálẹ́ yìí olúwa láyé mi kọjá yes olúwa bàbá jésù láyé mi kọjá yes ẹ rí i pé kò síbi tí jésù là kọjá tí ìyanu ò ṣẹlẹ̀ so jẹjẹ mọ̀ pé ńgbà tó la ó la Jẹ́ríkò kọjá wọ́n ní tó ṣe fẹ́ kúrò ní Jẹ́ríkò bẹ́ẹ̀ ni afọ́jú Bátíméwù bẹ̀rẹ̀ sí ní pè é pé Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi àdúrà kan tó gbà nìyẹn Ọlọ́run sì ṣàánú fún ẹ jẹ́ káwọn ló gbàdúrà <laughs> pé Olúwa la ayé tèmi náà kọjá lálẹ́ yìí Olúwa la ìdílé mi kọjá mo pẹ̀lú agbára ìyanu rẹ olúwa sọ̀kalẹ̀ kó la ìpéjọpọ̀ àdúrà gan kọjá ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa sọ̀kalẹ̀ à máa bọ́ máa bọ́ máa bọ́ máa bọ́ jésù máa bọ́ à ẹ̀mí mi mà máa bọ́ kó wá tún wá yé wa ṣe olúwa láyé wa kọjá yes ẹnì kọ̀ọ̀kan wa la ìdílé wa kọjá olúwa la àgọ́ ara wa gan kọjá láyé wa kọjá olúwa láyé wa kọjá olúwa láyé wa kọjá olúwa láyé wa kọjá olúwa láyé wa kọjá olúwa láyé wa kọjá olúwa bàbá jésù sọ̀kalẹ̀ olúwa la ìpéjọ pàdúrà kọjá olúwa láyé wa kọjá ẹ̀mí mọ́ járí ọ olúwa sọ̀kalẹ̀ bàbá jésù sọ̀kalẹ̀ olúwa járí ọ olúwa farahàn jésù máa bà jésù máa bà jésù máa bà jésù máa bà jésù kristi olúwa wa àwọn gbàdúrà olúwalálẹ̀ yìí wá já gbogbo èdè tó dè mí láti orí títí dé àtẹ́lẹsẹ̀ gbogbo èdè nínú àgbọ́ra mi olúwa finá já olúwa sọ mí di òmìnira ẹjẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù tó bá ní gbogbo èdè tó dé ẹnì kọ̀ọ̀kan wá láti orí títí dé àtẹ́lẹsẹ̀ wa olúwa já bàbá Jésù tú ìdè olùtú ìdè wá já ìdè wa olùjá ìdè wá já ìdè wá Olùtú ìdè, wá, tú ìdè, wá yes ẹnì kankan wa sọ wá di òmìnira já bọ́ lọ́wọ́ ogun já bọ́ lọ́wọ́ ìdè ìdè tó dè wá olúwa já jésù kristi olúwa wa ẹja wo ìwé ìwé jeremiah chapter one verse nineteen akàfẹsẹrẹ gbàdúrà díẹ̀ a ò ní pẹ́ parí so jeremiah one nineteen so ó ní pé they will fight against you but they shall not prevail against you. For I am with you, says the Lord, to deliver you. So sẹ́rí ọ̀rọ̀ yẹn ó jáde sí Jeremiah. Ṣùgbọ́n tí Ọlọ́run pe Jeremiah, Ọlọ́run ó wà lára àwọn wòlíì tí Ọlọ́run pe at a at a tender age. So ẹ rí i pé nígbà tí Ọlọ́run pé Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bá a sọ̀rọ̀. Tàǹdẹ̀ bá wo verse four. Ó ní and the word of the Lord came unto me saying before I formed you. In the womb I knew you. Before you were born, I sanctified you. I ordained you a prophet to the nation. So ẹ rí i pé tẹ verse six Jeremiah wá sọ ó ní pé ah Lord God behold I cannot speak for I am a youth. So ó ní ọmọdé lòun. So Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní sọ fún un pé wẹ́ẹ́ ọmọdé ni ọ́ ṣùgbọ́n mo fẹ́ lù ọ́ màá sì gbàgbára wọ̀ ọ́ so ọlọ́run wa sọ ó ní pé ó ní wọ́n dojú ìjà o so ẹ jẹ́ káwọn náà mọ̀ so bó tilẹ̀ jẹ́ pé ìlérí wà nínú bíbélì pé ọlọ́run náà máa dúró tì wá bó tilẹ̀ jẹ́ pé ìlérí wà nínú bíbélì pé kò sí ohunkóhun tí a ṣe sí wa tí ó pa wá lára ìyẹn ò wá míì pé ká wá jókòó ká má gbàdúrà tàbí ká má gba àwọn àdúrà kan sẹ́ni ibi tí àwọn ẹlòmíì ti mí ìsẹ̀ nìyẹn wọ́n á ní I claim the promise I claim the promise but promise yẹn ó wà fún wa láti gbàdúrà ni tọ́nà bá tí a bá ka bìkan bíbélì pé èmi yóò sì wà pẹ̀lú rẹ so it's a promise so but promise have to be prayed so agbọ́dọ̀ wá sọ promise yẹn di àdúrà pé olúwa wà pẹ̀lú mi ní gbogbo ibi tí máa lọ so promise yẹn ó ti di àdúrà nìyẹn ìyẹn kò lè mọ promise ìyẹn ò lè mọ claim promise láì gbàdúrà so àwọn náà fẹ́ gbàdúrà ọlọ́run sọ fún Jeremiah ó ní wọ́n dojú ìjà kọ́ o yes ó ní ṣùgbọ́n wọn jẹ́ kí ni o ó ní ṣùgbọ́n wọn ní borí ẹ̀ àwọn náà fẹ́ ké pe ọlọ́run lálẹ́ lórí gbogbo àwọn alágbára òkùnkùn lórí àwọn ẹ̀mí òkùnkùn tó ń dojú ìjà kọ wá yes a fẹ́ a fẹ́ bẹ ọlọ́run sí wọn pé kọ́lọ́run kó wá ṣe kí ni kọ́lọ́run kó wá bá wọn jà kọ́lọ́run kó wá kọlù wọn kọ́lọ́run kó wá fà wọn ya a fẹ́ sọ fọ́lọ́run pé lálẹ́ gbogbo ìjọba òkùnkùn tó ń yọ wá lẹ́nu a fẹ́ sọ fọ́lọ́run kọ́lọ́run kó finá túká ẹ já lọ gbàdúrà a sọ fọ́nà pé olúwa lálẹ́ wa gbèjà mi jà olúwa gbèjà mi jà ní gbogbo ibi tí àwọn ẹ̀mí òkú ti péjọpọ̀ nítorí mi olúwa gbèjà mi jà ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa gbèjà wájà àìkọ́bá sọ́fọ̀ jìnnìkà pọ́nìkà sínnìkà pọ́nìyà yes ní gbogbo ibi tí àwọn alágbádá òkùnkùn àwọn aláṣẹ ayé yìí ní gbogbo ibi tán ti fọwọ́sowọ́pọ̀ lórí ayé wa lórí ìdílé wa lórí iṣẹ́ wa lórúkọ jésù olúwa gbèjáwájà gbèjáwájà gbèjáwájà gbèjáwájà gbèjáwájà finá bá wọn jà yes eli kepedeli kesirikapolia ẹja sọ fọlọ pé olúwa gbèjà mi jà yes níbi tí àwọn alágbá òkun tán ti péjọpọ̀ níbi gbogbo ibi kíbi tán mú orúkọ mi lọ fún iṣẹ́ kíṣẹ́ olúwa gbèjà mi jà ní gbogbo ìpàdé òkùnkùn tán ti ń porúkọ mi ní ibi olúwa gbèjà mi jà gbèjà mi jà gbèjà mi jà olúwa jà fún mi olúwa jà fún mi olúwa jà fún ọmọ mi olúwa jà fún aya mi olúwa jà fún ìdílé mi olúwa gbèjà wa gbèjà wa gbèjà wa gbèjà wa gbèjà wa gbèjà wa jésù kristi olúwa wa so ẹ já gbàdúrà yẹn dáadáa ẹ má jẹ́ ká fi ara wa ṣeré so ó máa ń yà lẹ́nu lọ́pọ̀lọpọ̀ so sẹ́rí àwọn tó bá jẹ̀ránṣẹ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn cases làwọn èèyàn máa ń gbá sọ́dọ̀ wọn so sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà mi tá à ń pè so àwọn ìrírí tá a ti rí ni ẹja olúwa gbèjà mi so sẹ́rí àwọn ẹ̀mí òkùnkùn yẹn wọ́n burú o yes so ẹlòmíì wà ẹlòmíì wà tó yẹ pé wọ́n ń tẹ̀lé kiri odidi ẹ̀mí òmìnira ló ń tẹ̀lé ẹlòmíì kiri tó bá ti tí ire kan bá fẹ́ dé òmìnir á sì gbárí yẹn lọ́wọ́ ẹ̀ ẹja gbàdúrà olúwa gbèjà méjà àwọn alágbára òkùnkùn tó ń yọ mí lẹ́nu olúwa gbèjà méjà ẹ̀mí mọ́ kọlù wọn olúwa bá wọn jà olúwa fà wọn ya àwọn àjẹ́ àwọn ẹlẹ́mẹ̀kù tó ń yọ mí lẹ́nu olúwa gbèjà méjà olúwa finá bá wọn jà ẹjẹ́ tó gbẹ̀dúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa gbèjà wájà àìlíyàbá sídélì kàsídìà bàbá ọmọ ẹ̀mí mọ́ gbèjà wájà gbèjà wájà gbèjà wájà gbèjà wájà gbèjà wájà gbèjà wájà gbèjà wájà gbèjà wájà gbèjà wájà gbèjà wájà olúwajà olúwajà olúwajà lójúmọ́ òru òní olúwajà fún wa yes ọba àwọn ọba jà fún wa jà fún wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa a rí ọ olúwa sọ̀kalẹ̀ ọba àwọn ọba ẹ̀mí mọ́ jà fún wa. Baba jésù jà fún wa jà fún wa jà fún wa jà fún wa jésù jà fún wa jésù jà fún wa olúwa jà olúwa jà olúwa jà fún wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa zilika padalika silika polia olúwa jà olúwa jà olúwa jà jà fún wa jà fún wa gbèjà wa gbèjà wa gbèjà wa jésù kristi olúwa ìgbà kẹta rèé o ẹja tún gbà á olúwa jà fún mi lóru òní yes olúwa jà fún mi níbi tí mi ò lè lọ ẹbí mi lọ jà fún mi yes tó bá yẹ pé inú omi wọn ti ń bá wa jà bàbá jésù ó lè wọnú omi tó bá yẹ pé inú òfurufú ni ó lè lọ́nú òfurufú tó bá yẹ pé inú ilẹ̀ ni ó lè kò síbi tí ò lè wọ̀ lọ ẹja tún gbà á olúwa gbèjà mi jà áá ah, ah. bàbá jésù jà fún mi. Ah, àwọn alágbára òkun tó ń bà mí jà olúwa kọlù wọn ìjọba òkùnkùn tó fi ń bà mí jà olúwa fàyà ẹjẹ tó gbàdúrà lórúkọ jésù baba oya jésù jà fún wa jà fún wa jà fún wa ah gbèjà wa jà olúwa ọba mímọ́ jà fún wa o jà jà jà fún wa o ẹ̀mí mímọ́ wa jà fún wa o jà jà jà fún olúwa jà olúwa jà má ṣe képelí kápá sídìkà pọ́nìyà olúwa gbèjà wa jà jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ sọ fọ́nà kan olúwa gbogbo eré mi táwọn ọ̀tá ti kó lọ olúwa dá padà lálẹ́ yìí yes olúwa dá padà ayọ̀ mi tán kó lọ àwọn àǹfààní mi tí wọ́n fi agbádá òkùnkùn kó lọ olúwa bá mi dá padà lálẹ́ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo eré wa gbogbo ìṣẹ́gun wa àǹfààní wa owó wa àwọn nǹkan ní wa táwọn ẹ̀mí òkun kó lọ tán fi agbára òkùnkùn kó lọ iṣẹ́ wa gan tán kó lọ olúwa dá padà ẹ̀mí máa dá padà dá padà dá padà jẹ́yìísọ̀ dá padà jẹ́yìísọ̀ olúwa dá padà olúwa dá ayé wa padà yes olúwa dá ògo wa padà gbogbo tí wọ́n fi agbára òkùnkùn kó lọ mú wa lára olúwa dá padà olúwa dá padà gbogbo táwọn alágbára òkùnkùn jágbà mú wa lọ́wọ́ lójú oorun lórúkọ jésù olúwa jágbà olúwa dá padà dá padà dá padà dá padà jẹ́yìísọ̀ dá padà jẹ́yìísọ̀ dá padà jésù kristi olúwa wa a ó gbàdúrà yìí a sọ fọlọ́pọ̀ olúwa gbogbo ogun tó fi òru wọnú ayé mi olúwa olúwa olúwa bá mi ṣe wọlé lálẹ́ yìí gbogbo ogun gbogbo ogun tó fi òru wọlé wá gbogbo ogun tó wọlé nípa àlákàlà olúwa finá sundanu kí n tó lọ sùn lálẹ́ ẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo ogun tó fi òru wọlé wá olúwa dáná sun àwọn ogun tó wọlé nípa nípa ogun ojú oorun olúwa jó gbiná jésù kristi olúwa wa àgbàdua àá sọ fọlọ pé olúwa ẹ̀jẹ̀ rẹ olúwa fi pa àmì káàmì rẹ lára mi yes gbogbo àmì káàmì àmì tí ń baré jẹ́ lọ́wọ́ ah olúwa fẹ̀jẹ̀ rẹ parẹ́ o ẹ̀jẹ̀ àgbà ẹ̀jẹ̀ jésù wẹ̀ mí gbogbo àmì káàmì tí ń yọ mí lẹ́nu olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ bèrè fún ẹ̀jẹ̀ jésù yes olúwa dẹ̀jẹ̀ lé wa lórí tó bá dé gbogbo àmì òkùnkùn lára wa gbogbo àmì káàmì lára wa ẹ̀jẹ̀ jésù kó parẹ́ àmì tí ń barẹ́ jẹ́ àmì tí ìjẹ́ kiri ó dúró lára ẹni ẹ̀jẹ̀ jésù kó parẹ́ olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ wá lálẹ́ yìí jésù kristi olúwa wá a gbàdúrà a sọ fọlọ pé olúwa lé ọwọ́ ayé jáde lára mi ọwọ́ ọ̀tá lára mi olúwa ti jáde <laughs> ọwọ́kọ́wọ́ tó ń yọ mí lẹ́nu ọwọ́kọ́wọ́ tí ń gbáre mi dànù ọwọ́kọ́wọ́ tí ń dènà re mi olúwa bẹ̀ dànù ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá dé gbogbo ọwọ́kọ́wọ́ lára wa olúwa bẹ̀ dànù ọwọ́ ọwọ́ ọ̀tá lára wa ọwọ́ àwọn ènìyàn kà lára wa olúwa ti jáde olúwa ti jáde ti jáde ti jáde ti jáde olúwa bẹ̀ dànù màsíkàbá ilé kásìdẹ̀ elia ọwọ́ àwọn ọ̀tá ìdílé lára wa olúwa bẹ̀ ọwọ́ ọ̀tá olówú kúkorò ah, ẹja gbàdúrà olúwa bẹ̀ dànù ọwọ́ kọ́wọ́ tí ń yọ mí lẹ́nu olúwa bẹ̀ dànù ọwọ́ tí ń dènà rẹ̀ ayọ̀ mi olúwa bẹ̀ dànù ọwọ́ tó ń dì mí lọ́wọ́ olúwa bẹ̀ dànù ọwọ́ tí ń rìn ní mọ́lẹ̀ lójú oorun olúwa bẹ̀ dànù gbogbo ọwọ́ àwọn àjẹ́ ọwọ́ àwọn àgbà ah, olúwa bẹ̀ dànù àìlíàbà simple judika ponia ọwọ́ ọ̀tá lára wa olúwa bẹ̀ dànù olúwa jọ gbẹ̀ jésù kristi olúwa wa a bẹ̀rẹ̀ fún agbára olúwa mo fẹ́ lọ sùn láṣẹ rẹ olúwa wá wọ̀ mí lágbára ẹ̀mọ́ mi sí mi kó gbé mi wọ̀ fínáró mi lágbára ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára a fẹ́ lọ sùn olúwa olúwa wò wá lágbára ẹ̀mí mọ́ kó gbé wa wọ̀ olúwa mẹ́sí wa olúwa mẹ́sí wa olúwa mẹ́sí wa gbogbo ogun ojú oorun olúwa gbà wọlé gbogbo ogun àlákàlà olúwa gbà wọlé agbára ẹ̀mí mọ́ rẹ olúwa gbé ọ wá olúwa mẹ́sí wa. Olúwa olúwa sọ wá di iná jésù kristi olúwa wá.